wọ́n yí wa káàkiri ibi iná wọ́n yí wa káàkiri ibi inú ẹ̀gún ṣùgbọ́n ní orúkọ olúwa wa àwa sì pa wọ́n run nítòótọ́ àwọn ọ̀tá wa yí wa ká lójú oorun lójú àlá lójú ayé lórí ìrìnsẹ̀ níbi iṣẹ́ lórí oúnjẹ lórí gbogbo ẹ̀ wọ́n yí wa káàkiri bí oyin wọ́n yí wa káàkiri bí inú ẹ̀gún ṣùgbọ́n ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun tó ju gbogbo orúkọ lọ ọba tó lọ kọrin kése ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọba tó ní ká má ṣe pé kò ní ìmùlẹ̀ ó nítorí wọn kì í ṣe ìmùlẹ̀ níwájú olúwa ọlọ́run Ísírẹ́lì ó ní ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun àwa sì fọ́ wọn tútú ẹ kú ilé ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín ògo ìgbàlà ògo ìgbàlà ògo ìgbàlà èyí náà mọ̀ wípé lórí ètò ògo ìgbàlà a máa ń pe oríṣiríṣi àwọn ìránṣẹ́ ọlọ́run wá àti àwọn olórin ẹ̀mí lọ́lọ́kan òǹjọ̀kan àti pàápàá lórí ètò Ògo Ìgbàlà òun náà ni ètò tá a ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìfọ̀rọ̀wérọ̀ lẹ́nu àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n yanrantí láwùjọ àti pàápàá láti tún jẹ́ kẹ́yìn náà túbọ̀ kún fún ẹ̀mí ìmọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run eléyìí ni mo fi wọlé tí mo fi kí yín káàbọ̀ sórí ètò wa lẹ́nìí Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ́nwá Adédìjì àlejò mi náà ti wà níkàlẹ̀ lórí ètò wa lẹ́nìí àwọn náà ni arákùnrin pásítọ̀ Emmanuel Abiodun Oyeyemi tá a máa ń pè ní Bàbá Adéyanjú láti ìjọ The Mountain of Divine Shalom Solution Ministry tó wà ní nọ́mbà 4A Amubioya Street ní Òkè Àrò Ogun State bàbá nínú Olúwa ẹ kọ́kọ́ bá mi kí gbogbo ara lé. àlàáfíà fún yín mo sì gbàdúrà yìí pé orin tí a fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ la máa fi parí ẹ̀. àmín. gbogbo orin tá a kó wọnú ọdún yìí àní sọ̀kan kan nínú ẹ̀. àmín agbára Christine. àmín hmm. ẹ̀yin náà rí bí ọ̀rọ̀ yẹn bó ṣe rọra jáde pé mo kí gbogbo ilé pé gbogbo nǹkan tá a kó gbogbo nǹkan tá a kó pátápátá hmm. àtẹrú àtẹrù àtọkọ àtọmọ àtayé àtiṣẹ́ togotogo àníjọ kankan nínú wọn hmm. gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò Ògo Ìgbàlà a tún ti délé ní pẹ̀lú àkórí kan tí a pè ní ọlọ́run orísun gbogbo agbára ọlọ́run orísun gbogbo agbára hmm, ọlọ́run ọ̀tọ̀ orísun ọ̀tọ̀ gbogbo agbára tá a tiẹ̀ ń sọ yìí náà ọ̀tọ̀ ni ẹ má wàá gbàgbé bíbélì gan sọ ní gbogbo agbára láyé àti ní ọ̀run òun ló ṣe kí ni òun láti fi fún ọlọ́run wa bàbá nínú olúwa ó yá ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ yìí àkórí tẹ́ fẹ́ fi wàásù fún wa lẹ́nìí òun náà ni ọlọ́run orísun gbogbo agbára ó yẹ ẹ já lọ. ẹ jẹ́ ká kọ́ gbàdúrà ọlọ́run gba agbára gbẹ̀ngà olè gba ọpẹ́ wa. àmín. fún oore ọ̀fẹ́ àti àánú ayé wa olè gba ọpẹ́ wa. àmín. àbẹ̀rẹ̀ two thousand and eighteen a ò bá lọ àti bẹ̀rẹ̀ two thousand and nineteen náà a tún fi ayọ̀ parí ẹ̀ fún orí ọ̀fẹ́ bàbá gba ọpẹ́ wa ọ̀run gba agbára àwáyìn lógun ti pé ẹ ó bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú olè gba ọpẹ́ wa fún wa gba alpha àti omega ẹ máa bá wa lọ ẹ gba gbogbo ògo a ó sì máa yìn Jésù Kristi ọlọ́run orísun orísun gbogbo agbára ọlọ́run orísun orísun gbogbo ọgbọ́n ọlọ́run orísun orísun gbogbo ayọ̀ orísun ayọ̀ mi bàbá jẹ́ kó gbàgbára bàbá jẹ́ kó gbàgbára o bàbá jẹ́ kó gbàgbára ọlọ́run orísun orísun gbogbo agbára ọlọ́run orísun orísun gbogbo ọgbọ́n ọlọ́run orísun orísun gbogbo ayọ̀ orísun ayọ̀ wa bàbá jẹ́ kó gbàgbára. àmín jésù. ọlọ́run orísun gbogbo agbára lẹ́fẹ́ fi bá wa wàásù ní èní gbogbo ara léṣẹ́ ti kọ́lẹ̀ ṣẹ́ ti mú ìwé ṣẹ́ ti mú gègé yín ọlọ́run orísun gbàgbára ó yẹ jẹ́ ká lọ ọlọ́run tí a ń sọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ orísun gbogbo agbára láyé àti ní ọ̀run àwa mọ̀ rí sí ní gbogbo agbára rẹ̀ nítorí pé kí ni kì í ṣe ẹ̀dá òun ni ẹlẹ́dàá tàbí pé ní orísun gbogbo agbára nìyẹn ọ̀tọ̀ ní nǹkan tí a dá ọ̀tọ̀ ẹni tó dá nǹkan ẹni tó dá nǹkan ó ní agbára lórí nǹkan tí ó dá ó lè ṣe bí ó bá ṣe wù ú ó ló láàrin Símónì àti Jésù Kristi Símónì ó lọ pẹja nínú orí ìkarùn-ún mo rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. ìwé lúkù orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. ó dágbére ilé pé òun fẹ́ lọ pẹja kò sì tẹ̀sí máa lọ pẹja ó dágbére fún ìyàwó ẹ̀ pé mò ń lọ o màá mú ẹja bọ̀ èyí tí wọ́n máa tà àti èyí tí wọ́n máa ṣe jẹ ṣùgbọ́n nígbà tó di odò ó gbìyànjú títí gẹ́gẹ́ bí ènìyàn kò rí nǹkan kan mú ó ṣe wàhálà títí títí títí ẹ̀ fi mọ́ kò rí nǹkan kan mú nígbà tí ilẹ̀ wá mọ́ ó wá bọ́ sí ẹ̀gbẹ́ kan ó ti gbé ọkọ̀ sí èbúté ó ń fa àwọn rẹ̀ pé wẹ́ bí òun bá nìkan mú kó o ṣàtọ́jú àwọn tó ń fi ń pẹja lábẹ́ àwọ̀n tí a bá jù sí odò a kó ìràwé a kó igi a kó ìyanrìn so àwọn nǹkan ẹni pétérù ń gbìyànjú láti yọ kúrò ní ara wọn rẹ̀ bó ti ń gbìyànjú láti fọ̀ dànù ní Jésù bá dé. ẹ jẹ́ kí n kàbẹ̀ yẹn kí gbogbo ara yẹn náà gbọ́ ìwé Lúùkù orí karùn-ún mhm. láti ẹsẹ̀ kélòó ẹsẹ̀ kínní ẹsẹ̀ kínní ó sì ṣe mhm. nígbà tí ijó ènìyàn súnmọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mhm. tí ó sì dúró létí adágún gẹ́nẹ́sárẹ́tì orí mhm. ọkọ̀ méjì tí wọ́n gùn létí adágún ṣùgbọ́n mm. àwọn apẹja sọ̀kalẹ̀ mhm. kúrò nínú wọn mhm. wọ́n ń fọ àwọn wọn wọ́n ń fọ àwọn wọn ó sì wọ kan nínú àwọn ọkọ̀ náà ó wá mú kan nínú ọkọ̀ náà nínú ọdún ìjésù yóò wọ ẹnu ọkọ̀ ayé rẹ àmín jésù ní oṣù ìjésù yóò wọ ọkọ̀ ayé rẹ ọkọ̀ méjì ló wà ń bẹ yẹn tí wọ́n kà fún wa ṣùgbọ́n ní àwọn ọkọ̀ méjì yìí ẹyọ kan ní jésù mú mo ní ní ọdún ìwòlá yóò bá wa wọ ọkọ̀. àmín tí ṣe ti símónì mhm. ó sì bẹ́ẹ̀ mhm. kí ó tì sẹ́yìn díẹ̀ kúrò ní ilẹ̀. ẹ rí i pé iṣẹ́ ti di púpọ̀ báyìí ẹni tó ń ṣíwọ́ kó ń fẹ́ máa lọ sílé jésù wá wọnú ọkọ̀ rẹ̀ nígbà jésù wọnú ọkọ̀ ẹ̀ tán ó sọ pé kó tì sẹ́yìn díẹ̀ hmm. tí ọkọ̀ bá wà láàrin omi ọkọ̀ ò lè dá dúró so àti símónì àti ọkọ̀ àwọn méjèèjì ni jésù ń lò papọ̀ Símónì láti kí ọ̀pá sí inú odò kí ó lè dá ọkọ̀ yìí dúró àìjẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ máa máa lọ máa máa bọ̀ kò ní sáfà láti fún Jésù ní ààyè láti fún àwọn èèyàn ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì jókòó mhm. ó sì ń kọ ìjó ènìyàn láti inú ọkọ̀ náà. Nínú ọkọ̀ Jésù wá jókòó sí ó wá ń kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ Ọlọ́run ó ń fi ìfẹ́ Ọlọ́run hàn wọ́n bẹ́ẹ̀ ni èmi náà rẹ nìkọ̀ọ̀kan wá ní ọdún yìí ẹ jẹ́ ká ṣe ohun tí Ọlọ́run fẹ́ gbogbo táwọn pè ní ìṣòro yẹn kò tó nǹkan níwájú Ọlọ́run ọlọ́run wa ọlọ́run gbogbo agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ kò sóhun tí kò lè ṣe bó ti báwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run yìí tán yes. bí ó sì ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ. bó ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ. ó wí fún Símíónì pé. ó wá sọ fún Símíónì pé. tì í sí ibú. àwọn rẹ tó ń fọ yẹn ó yà jù sínú ibú ní ọdún tó náà fi ti ń jù sí ibú ọ̀yà ni yóò máa ṣẹlẹ̀. àmín. yes ma. kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. ju àwọn sí ìsàlẹ̀ fún àkópọ̀ àkópọ̀ kíni pétérù náà wá sọ̀rọ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ náà kí n tó ṣàlàyé fún wa. simoni sì dáhùn ó sì wí fún un pé olùkọ́ ni gbogbo òru àná ilé àwa fi ṣiṣẹ́ mm-hmm. àwa kò sì mú nǹkan. a mú nǹkan kan jáde pé gbogbo òru àná la fi ṣiṣẹ́ ní two thousand eighteen ìwọ náà ò rí nǹkan mú jáde ṣùgbọ́n two thousand nineteen ìwà mú ire jáde. àmín jésù. ohun tó ti kọjá ni simoni ń sọ ṣùgbọ́n jésù ń sọ tó fẹ́ ṣẹlẹ̀ nísinsìnyí jésù sọ pé ó ní kó o jù sí ibú ó ní àolúwa gbogbo àná la fi ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan wá ran pétérù lọ́wọ́ tí wọn náà nílò òun náà ní ìgbàgbọ́ pétérì wá sọ̀rọ̀ kan ó ní olúwa nítorí ọ̀rọ̀ rẹ ẹ kàwé mà. ṣùgbọ́n mhm. nítorí ọ̀rọ̀ rẹ nítorí ọ̀rọ̀ yẹn pé ó gba ọ̀rọ̀ yẹn gbọ́ pé nítorí ọ̀rọ̀ tó sọ o ǹbámọ̀ ti ṣe nítorí pé òru ni ẹja máa ń wá sí etí omi ṣùgbọ́n ní ọ̀sán níbi tó ti pariwo ojú káwọn ènìyàn wàásù àwọn yẹn ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹja ti máa sá lọ bí ẹja bá ti rí òjìji ènìyàn ẹja ò ní dúró so kò sí ẹja mọ́ bó wàá dá sí fẹ́ rí ẹja ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ tó sọ tó kí mo kàn pé ó kì í ṣènìyàn lásán ó jẹ́ ọlọ́run orísun gbogbo agbára. yes ma. Hmm. ó ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ. èmi ò ju àwọn náà sí ìsàlẹ̀. ẹ ó gbé ìgbésẹ̀ ó ṣe tí jésù ni kò ṣe pé nítorí tó sọ ni òun mọ̀ ti ṣe tágbẹ́ nìkan lásán ló sọ mi ò ní ṣe ṣùgbọ́n nítorí pé ìwọ tí ó sọ̀rọ̀ ó jẹ́ ọlọ́run orísun gbogbo agbára má ṣe nǹkan tó ní kí n ṣe nígbà tí wọ́n sì ti ṣe èyí. <laughs> nígbà tí wọ́n á ṣe èyí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. níbo ni ẹja yìí ti wá sàmà níbo ni ẹja ti wá níbi tí àwọn èèyàn ti pariwo tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run gbọ́ agbára ó kó àwọn ẹja wá pẹ̀lú ọwọ́ àìrí hmm. ní ọdún yìí ìrìnàjò rẹ yóò bí ògo. àmì jésù oh my god mo ìrìnàjò yẹn yóò bí ògo ìrìnàjò yẹn yóò bí ìyanu ọlọ́run gbàgbára ló ń sọ̀rọ̀ níbí báyìí bí ó ti ju àwọn síbẹ̀ yìí ó bá kó àkópọ̀ bó làwọn ẹja ti wá hmm. ó jẹ́ ìjìnlẹ̀. bíbélì tiẹ̀ sọ ó ní àwọn wọn sì yá Mi tó kún níbi tó kún dé. àwọn wọn ó kún àkúnwọ́ sílẹ̀ ní hmm. ọdún ìrètí ẹni yóò kún àkúnwọ́ sílẹ̀ àmín ìbùkún rẹ̀ yóò kún àkúnwọ́ sílẹ̀ àmín hallelujah àwọn wọn sì ya mm-hmm. hmm. bóyá wọn náà tiẹ̀ ti sọ̀rọ̀ ìtinú pé hmm, ohun rẹ̀ kan kò tiẹ̀ lè ti Ísírẹ́lì rẹ̀ jáde mọ́ àlọ́dún yìí ẹ má gbàgbé jésù kristi sọ fún ó ní ẹ tì í sí ibú ó ní wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ó ní àwọn wọn sì ya ìwọ náà ṣó tiẹ̀ nígbàgbọ́ ní ọ̀sán yìí bóyá tiẹ̀ ti sọ fún ẹ pé olúwa sọ wípé kó gbé ìgbésẹ̀ kan mo bẹ̀ ẹ́ ní orúkọ olúwa ọlọ́run àwọn ìsírẹ́lì ò bá tiẹ̀ gbìyànjú kó o sapá kó o gbé ìgbésẹ̀ yìí ó ní dánwò kí o sì rí i pé rere ni olúwa fún gbogbo ẹni tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ògo ìgbàlà lẹ́nu ẹ má gbàgbé àkórí ìwàásù wa òun náà ni ọlọ́run orísun gbogbo agbára ọlọ́run nílé wa lórísun gan ọlọ́run báyìí òun náà lágbára tiwa. Yes kó tó nípa tún tẹ̀síwájú pẹ̀lú àlejò mi ẹ jẹ́ ká dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣe wa ṣé mọ̀ pé òní ṣe ká má fọ́ ọlọ́run lóúnjẹ kò ń jẹyán kì í jẹ̀bà kì í jẹ̀fọ̀kọ̀rẹ́ ọpẹ́ kan ṣoṣo náà ni lórúkọ jésù kristi ohun bí ọpẹ́ bí ayọ̀ kò ní wọ́n láyé kò ní wọ́n lè tiwa náà ẹ jẹ́ àjọlọ ẹ jẹ́ àdókè lọ́hùn. ọ̀rẹ́ tí bàbá ṣe òun lójọ́ mi lọ́dún papel

song to the sanctuary. We sing a song. We sing a song to give you the glory. We sing a song to give you the praise. And we will praise you for the rest of our days. Yes, we will praise you.